ẹrù tí ó wà ńlẹ̀ yìí ilé olórí afọbajẹ ni ẹ̀ ń gbé lọ ẹ sọ fún un pé mi balógun ni mo ní kẹ́ ẹ gbé wá fún un gẹ́gẹ́ bí àjọsọ èmi rẹ̀ ẹni mo ní tó bá lè jẹ́ kígi wó síbi tí a fẹ́ kó wó sí yọ gbádùn mi jù báyìí lọ ẹni mo sọ fún un pé Oyèdèjì ni mo fẹ́ nípò tó bá ilé ṣe bẹ́ẹ̀ yóò tún rí ọ̀pọ̀ nǹkan látọ̀dọ̀ mi ó yá. Oh, yeah. balógun ni wọ́n ní ká gbẹ́bùn ìkágbé fún yín nípa àsọtì ọ̀rọ̀ yín pé tí ẹ bá lè jẹ́ kí igi ó wó síbi tí àwọn fẹ́ kí igi ó wó sí ipò obìnrin yóò tún gbójú báyìí lọ. bọ́mọdé méjì bá gègé inú igbó àwọn àgbàlagbà abẹ ló mọ ibi tí igi ó wó sí ibi tí igi balógun fẹ́ wó sí òun náà ló wà ńbẹ̀. ẹ sọ fún un pé irú àfọ̀bàjẹ́ kọ́ bẹ́ẹ̀ kọ́ lèmi o ògidì yán làwọn bàbá mi bọ́rọ̀ ò bá ṣiṣẹ́ wọn kì í rò ó. ẹ sọ fún gbọ́rọ̀ tó rán yín wá fún yìí ẹja ni kì í sakàn ẹ bẹ̀rẹ̀ gbé ẹ bẹ̀rẹ̀ gbẹ́rù rẹ̀ ẹgbẹ́ lẹ̀. ẹ wá farabalẹ̀ tẹ́ ẹ bá dọ̀wọ́ ẹ sọ fún balógun ẹ̀mí iṣẹ́ tó rán yín wá ẹ pé ẹja ni kì í sakàn. èmi kì í ṣe abọ́bàjẹ́ sí gbàgbẹ́ tẹ́lẹ̀ lọ́wọ́ ìlú kọ́ba tó dórí oyè ìbọn bàbá wa dórí wá dé ẹ kó ẹrù rẹ lọ́gùn ẹ gbọ́ ẹni bá lè ní wojú rẹ o kí n tó fọba jẹ láàrin ìlú bẹ́ẹ̀ bá sì fẹ́ fọba jẹ tó bá mọ́rọ̀ ọ̀fọ́ kú ò kí ẹ ọba ẹ máa lọ. ká ká sọ fún ọ pé ẹja ni tẹ́ ẹ bá wá sí ìsàkàn. àfọ̀njì bí mo ti bọ́ wí lẹ́ẹ̀kan mo ní ọmọ fọ ṣeré mọ́ ó yìí ṣe gbọ́ràn báyìí ah, ah. kọ́kọ́ ya létí lápá ọmọ báwọn ọ máa bọ́mọdé sọ̀rọ̀ kó má gbọ́. ẹ kú ìyá mi. ẹ káàbọ̀. bàbá ń kọ́. bàbá ń bẹ ń lé. bàbá o. bàbá àkànjì. bàbá o. ẹ bá afọbajẹ ńlẹ ni. a bá wọn ṣùgbọ́n bàbá afọbajẹ fà kíkọ́rí wọn láwọn ò ní gbẹrù yìí wípé n ta bá wá sọ́dọ̀ wọn ìpè ẹja ni pé kì í sàkàn. wọ́n ní ìbásàn ká kẹ́rì kálọ̀rì kó fáláìní wọ́n ní ta bá wá ẹja ni pé kì í sàkàn àbí. wọ́n ní kí n má ràn wá padà àmọ́ pé tí wọ́n ràn wá padà àwọn ò wa fóògùn mi. olórí afọbajẹ kọ lóhùn ògbẹrù lọ́wọ́ ẹ tó ní ò sọ̀rọ̀ nú ọ̀rọ̀ mi àfọ̀bàjẹ́ ìtàkùn tó ní kérin ọmọ gòkè àlọ́ tòun tẹ̀rín lọ́lọ́ bẹ́ẹ̀ ni tó bá kù dẹ̀dẹ̀ kí wọ́n kéwì dakẹ̀sán ọmọ àwọ̀ àtẹrígbàsọ ìmí So èmi tí mo ránṣẹ́ pogun tí mo dúró dogun jìgàn togun ẹrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ ayin àfọbàjẹ́ ó fi mí pegi béèrà bá sì fi ní pegi àfẹ́dànù ẹ̀kẹ́rù wọlé. afọbajẹ ẹ̀yin afọbajẹ yòókù lórí ọ̀rọ̀ àìdélànwá àti èdèjì tá à ń sọ tá à ní abifálérè ntí fa ń sọ fún mi ni wípé délànwá ni fáwọn o àbí ọ̀kànnà méjì wá òun rèé ọlọ́pàá sọ̀rọ̀ dájú ọ̀dọ́wọ́ rẹ o ọ̀sẹ̀ tó rè o. láti ṣẹ̀báyé náà ifá là ń filẹ́rì ọ̀rọ̀ ká tó jọba ọ̀rọ̀ tí ifá bá sì ti sọ náà là á tẹ̀lé. ifá sì ti sọ tiẹ̀ ẹ wá lọ ilé àwọn adélànwá ẹ sọ fún ìdílé rẹ̀ wípé ọba kàn wọ́n o ẹ ní gbogbo olùfẹ́ rí yan láàfin. lágboolé wọn lọ́hùn. bẹ́ẹ̀ni. Ah, ah. Ah, àwọn ọba dí ọmọ yìí ó gbólóyè ló ẹrú ńlá ni ojú yẹn bá ti gbogbo ẹ lọ́tún sọ́tún fúri ni wọ́n ti lé wá dànù ojú pé bí a bá dì sọ inú igbó. inú igbó láti sọ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ òde èmi kó ẹrù mo kó aṣọ mo kówó wá fún ọ. ó sì pa ọ̀rọ̀ mi dà mo ní kọ́ ọ fèèyàn gbóyè ọ sì kọ̀ táǹgúnyán fún ọ tó ní tọbi òṣòro èmi balógun. ṣé bí ìṣẹ̀ṣe ilẹ̀ yìí ṣe bó ṣe tọ́ka fún ọ lódù ọkàn rẹ pé ká máa ṣe ló ń ṣe yìí ìṣẹ̀ṣe ìlú yìí fààyè gba bẹ́ẹ̀ ìfàlàbí léèrè ọ̀rọ̀ ká jọba ó wá fẹ́ dáfẹ́ ẹnu ara rẹ nìkan pa tó o bá dáfẹ́nu ara rẹ nìkan pa ọ́ bàrà ẹlẹ́sẹ̀ gbèjì èmi rẹ lọ́rọ̀ láàrin yìí ọ̀rọ̀ gbókọ́ lọ́rọ̀ wa ọ̀rọ̀ lé ni. kọ́mọ̀dà kọ́mọ̀dà fún èmi balógun ni bá a bá ṣe lójú rẹ a sì ṣe lẹ́yìn rẹ. bọ́ ọ bá dọ̀rùn kọ́ ọmọ rẹ̀ fi yàn joyè kọ́mọ̀dà fún ọ. bá jẹ́ wọn ò pẹ́ dúró dè wá. ọ̀yà ah. ó ti dé ó yá kí ló dé. balógun ti nà ń lóògùn. Ah! balógun òwúrọ̀ àmọ́ ló gbà. ó sì ti bọ́ sójú ẹ̀ mi. ayé mi ó bọ́ sójú ẹ̀ mi. mo mà lè dá dúró mọ́. Ah, ẹ mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe ẹ mọ̀ ṣe báwọn ẹ bẹ́ẹ̀ mọ̀ àwọn tá a lọ kí àwọn tá a lọ kí àwọn tá a lọ kíkí ni kí wọ́n máa wí. ayé mi o ayé mi o ah, ayé mi o. Ah. mo bá ní dábò bọ́ gbogbo àwọn nǹkan tó bá ṣe ní ayé ìtọ̀tún tòsì àwọn àṣírí kan bẹ láàrin ènìyàn abẹ̀mí tó jẹ́ ìpani ká tó kúrò àtìrán ìdílé rẹ má jẹ́ kó pàdé níran balógun láéláé tá. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ ṣẹ́wà mo ní kí n gbà ṣé n padà. ayin bàbá ẹ dákun ikú tó pa olórí àfọbàjẹ là ń fẹ́ mọ̀ nítorí ẹ̀yin àgbàlẹ̀ bọ̀ ẹni olè òní jàgbà kọ́ lójú fìrí ẹ wá wò ṣé bí kú ṣe wọlé tí pààyàn nù ni. awo ẹ wo kàyéfì ní kú ọ̀hún ah, ah. kó lórí àfọbàjẹ́ lè ṣe bẹ́ẹ̀ kúkú ẹ̀yìn afẹ́mọ̀rúkú tó pa báwọn ẹbí rẹ̀ ni o bóyá ìyàwó rẹ̀ ni o bóyá aráàlú kan lọ́dọ̀ o àfẹ́mọ̀. olókùn àsọ̀rọ̀ dayọ̀ àtọ́rí ẹni tí ò sùn sí ọ̀dọ̀wọ́ rẹ o ìwọ́láwó o iwájú ọpọ́n máa gbọ́ o ẹ̀yìn olùmọ̀tún ọlọ́kanra òsì àárín ọ̀pọ̀ gbangba ìtọ́run ilé ọ̀gẹ́rẹ́ àfọkọ́yọrí pàkìtì ààbò ọ̀dọ̀wọ́ yín lónìí o ẹ̀yin láwo èmi lọ̀gbẹ̀rì wàhálà ògèrè ta ọba àbá ti fẹ́ mọ lójú àrínà o. a a èé e ṣe èé e rà létí ọpọ́n. Ah! kọ́mọ̀dà kọ́mọ̀dà fún ọ. Ah! èmi balógun ni bá a bá ṣe lójú rẹ a sì ṣe lẹ́yìn rẹ. bọ́ ọ bá dọ̀rùn kọ́ ọmọ rẹ fìyàn joyè kọ́ ọmọ dà fún ọ. ah balógun ah ọmọ pẹ́ mi ẹ̀ fi fá parọ́ èmi ẹ̀ sì fi ọ̀pẹ̀lẹ̀ tèmi ṣèké ayé ọmọ ẹ ó di dandan káyé ọmọ pọ̀wọ́ rẹ nígbà. bàbá wo bàbá wo ẹ̀yìn kọ́láwọ́ bàbá. ọ̀rọ̀ o. ọ̀hún mi làbára àgbọn lè gún ah. olókùn àsọ̀rọ̀ dayọ̀ balógun ìwọ náà. dáadáa ni. ìyá mi ní kí n gba igi táwọn kó rẹ̀ fún yín wá. wo kọ́ bá ń sọ fún ìyá rẹ̀ wípé igi ti wọ́n o àwọn ọ̀gá tún ti ń bá wọn lagi lóko wọ́n ti fowó kúngi. fẹ́ gbọ́ ọ̀dà ẹsẹ̀ ìyá wa. mọ rọra o mọ rọra o mọ kí ìyá rẹ o. bàbá tó di ní ìsìn ó mọ̀ ṣeré ni gbogbo ẹ̀ náà ó jẹ́ pé tójò bá dé ní ìsìn. ọ̀rẹ́ mi ní àfọ̀ràdé òun sáájú wa náà dúpẹ́. ìràgì ọ̀rẹ́ mi ah. igi ti wọ́n o. ọ̀rẹ́ mi gbogbo nǹkan ló wọ́n mm. kì í ṣegi nìkan ló wọ́n. ọ̀rẹ́ mi wọ́n lọ rè ìjà nílé ìyá àkànjí ọjọ́ mọ̀ pé ìyá àkànjí wá ragi lọ́wọ́ mi mm. ìyá àkànjí ò sanwó fún mi ìyá àkànjí sọ fún mi pé mò ń lọ mò ń bọ̀ o ni ìyá àkànjí dá fún mi. ọ̀rẹ́ mi wọ́n lè sí kankan lé wọn o wo sórí ariwo ẹkún ṣẹlẹ̀ nílé wọn gbogbo ẹ̀sùn kún gbogbo ẹ̀kún ó ṣẹlẹ̀ nílé wọn. èmi balógun ti kú ilé ayé yìí mọ̀ fẹ́lẹ́ o. pariwo afọbajẹ onípariwo tẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀. ìgbé afọbajẹ afọbajẹ afọbajẹ lókè títí tó fi kú. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi. níjọ òní nígbà tí balógun tó kú àti tó sọ pé. Mm. kọ́rọ̀ òkú ńṣe lọ ńṣe ní balógun fà kékọ́rí pẹ́ẹ́rẹ́ wọn wọn gbọ́dọ̀ rókù àṣẹ òun ló pa. òun ní bẹ́ẹ̀ di ọ̀rẹ́ mi. ẹ akutuku rẹ lọ́nà ọ̀run. nílò ọjà ńlọ gbogbo kí mi nílò gbogbo kí mi. mo gbọ́dọ̀ kò lè rojú gbọ́ tiẹ̀. Ah, akutuku rẹ lọ́nà ọ̀run nílò gbogbo kí mi. ẹ èmi mo rán ni pè yín o nípa ọ̀rọ̀ ṣẹwà ni mo ṣe rán ni pè yín ṣẹ́rí mo nífẹ̀ẹ́ ṣẹwà pọ̀ ah mo mà nífẹ̀ẹ́ rẹ o ẹ bá ń bá ṣẹwà sọ̀rọ̀ wípé mo fẹ́ fi ṣaya mo ti bá sọ níṣẹ́ ló máa ń bú mi ẹ rí bá ń bá ṣẹwà sọ̀rọ̀ o wípé fẹ́ mi àkànjọ ọmọ balógun kí ẹ bẹ́ ṣe mọ pé bàbá mi nínú ìlú owó ń bẹ agbára ń bẹ a sì tún mọ̀yàn pẹ̀lú bí ẹ bá lè bá mi ṣiṣẹ́ ọ̀hún kò sóhun tẹ́ fẹ́ ní àbáwá yìí tí ò ní tòyín lọ́wọ́ àwọn ọ̀rẹ́ òye kẹ ó yẹ kó yé yín kí má wulẹ̀ bọ́pọ̀ lọlé olóró gbà bá mi rè gbé fúnṣẹ wà sí pé kékeré ni wọn o owó àpèkánukò ohun mẹ́rin ní gun ènìyàn o owó a máa gun ni ipò a máa gun ni agbára a máa gun ni mẹ́tẹ̀ẹ̀ta ibẹ̀ nílé bàbá mi bàbá tó bí mi lọ́mọ ṣùgbọ́n ẹ̀kọ́ lórí rẹ̀ oníṣe òṣì òṣì òní ta mí kò ní tají lẹ́nu kékeré lówó tẹrí wọn bí iṣẹ́ bàbá ti lè di aya ẹ̀mí àkànjọ́ ọmọ balógun ní àbá wàyí kò sóhun tẹ́ ẹ fẹ́ tọwọ́ yín ò ní tó wòmí wò anáwó anóògùn nídìílé bàbá tó bí mi lọ́mọ ọmọ balógun ní sọ̀rọ̀ kí ni mò ń sọ. ẹ ká lọ bí mo ṣe máa fún inú obìnrin rè tó máa gbọ́ ṣìkìṣìkìṣìkì olówó ló ń bá yín sọ̀rọ̀ owó ń bẹ o bẹ́ẹ̀ sì oògùn ń bẹ ẹ bá ń bá sọ̀rọ̀ kó di aya tèmi àkànjọ ọmọ balógun. kò máa tó mí nù kòkò méjèèjì. ẹ̀gbọ́n mi àwọn ọ̀rẹ́ yín béèrè yín o. ẹ̀yin ọ̀rẹ́ mi ṣé o sì àkànjí ló rán mi sí ọ o ó náà onífẹ̀ẹ́ rẹ pọ̀ onífẹ̀ẹ́ tóun ní sí ọ kì í ṣe tẹ̀tàn rárá kódà ó náà òun ò lè sùn òun ò lè jẹ òun ò lè wo nítorí ti ọ nìkan kódà òun ló ní gbówó yìí fún ọ̀rẹ́ mi. wo ọ̀rẹ́ mi lẹ́yìn owó yìí tákànjì ní kán gbé fún ọ yìí ó tún sọ fún wa ó tún sọ pé ẹ̀bùn oríṣiríṣi wà tóun ó fún ọ tó o bá ti lè ṣe tòun o ọ̀rẹ́ mi ó máa fèsì. mo sì bẹ níṣẹ́ ni àṣẹ ò níṣẹ́ rárá èyàn lẹ́dàánú àbìrìn òsì lẹ́sẹ̀ alápámá ṣiṣẹ́ ẹ wà lọ́ọ̀rẹ́ padà lọ bá àkànjì ẹ lọ́ọ̀rẹ́ sọ fún àtòhun àtòwò rẹ̀ kọ́ múra lọ. èmi ò nífẹ̀ẹ́ owó ìfẹ́ àtọkànwá ló ṣe kókó tẹ́mi ò sì ní sákànjì. ọ̀rẹ́ mi ó mà ní lẹ́yìn owó tóun gbé wá yìí òun sì ní ẹ̀bùn pàtàkì tóun ó fún ọ. wo ọ̀rẹ́ mi ìmọ̀ràn tèmi ọ gbà ọ́ òun ni pé kọ́ ọ gbowó ìkọ́ ọdẹ ṣe tàkànjí o nítorí pé ẹ̀bùn ńlá látú sí ń bẹ tí ó fún ọ tọ́ ọ̀bá mọ̀ kó tètè yá mọ́. mo sì bí làákàyè làákàyè ní kò rẹ̀ ẹ rí sẹ́tẹ̀sì kò síṣẹ́ fún mi rádaràdà ẹ̀gbọ́n mi ẹ wà. lè ṣe gbowó tó kù. lórí rẹ̀ owó mà ní sórí rẹ̀ sọ. ṣe wà. ó yá o. ẹ mo fẹ́ lọ ilé ìyá ẹlẹ́kọ̀ọ́ òní ni wọ́n sin ọmọ rẹ̀ lọ́lé ọkọ o gbogbo wa la sì péjú síbẹ̀ wọ́n sì wá báwa náà ṣe tiwa. bẹ́ẹ̀ni wọn ní ṣẹwà ó sì ti fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yóò pẹ́ mo mọ ń gbàgbé ni ṣẹwà sórí ọ̀rọ̀ àkànjí tá à ń sọ àkànjí ò ṣẹ̀mí o ọ̀rọ̀ tí bàbá rẹ ti sọ sílẹ̀ kó tó kú mo tẹ̀lé o bí a gbọ́dọ̀ ní nǹkan kan ṣe sàkàní ọmọ òun fà mọ̀mọ́ ṣé nínú gbogbo olúwa yìí àbí lódì kejì ṣé wọn náà tiẹ̀ wá rọ́kùnrin kankan pè ọ́ tí yóò bá ọ sọ̀rọ̀ pé àbí báwo. ìyá mi mo ní ìrìn. táwa ni. Déwálé. Déwálé ìyá mi ọmọdéwálé ọmọ àṣepa. ọdẹwálé ọmọ àṣepa ọdẹwálé ah! ọmọ àṣepa hmm. inú mi dùn sí i mo. ìyá mi ṣe sí. Ah! mo rántí ọjọ́ mo rántí àṣepa àti bàbá rẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ tí wọ́n ni wọ́n jẹ́ kódà sórí tó fẹ́ ṣe nínú bàbá rẹ̀ ó dùn sí ọlọ́run èmi náà lọ́wọ́ sí o mo lẹ́sẹ̀ sí o orí mi gbé àyà mi gbà o àmọ́ wá bá mi sọ̀rọ̀ kó jẹ́ àfojú kan rẹ̀ báyìí ọlọ́mọ ti yá ni o mo ò bínú o inú mi dùn sí o ṣọ́ọ̀gbọ́ ṣọ́ọ̀gbọ́ ṣọ́ọ̀gbọ́ bí mo ti ń lọ yìí ìjọ kan ni wọ́n wà mo gbọ́ mo ní ìjọ kan ni wọ́n wà bẹ́ẹ̀ mi náà yá yọ ọmọ mi rèé lé ọkàn. ẹ ṣe ìyá mi. tí ò wá sí. ó ń bọ̀ ó ń bọ̀ àmọ̀là àdẹ́ẹ̀dẹ́ ní ìsìn gbogbo ara ni ẹ bá mi kìlọ̀ fún ìyàwó balógun. balógun wa kan náà yìí. bẹ́ẹ̀ ni èmi ẹ̀ ń jà o èmi ẹ̀ ń jà o ẹ dákun ẹ bá mi bẹ ìyàwó balógun òun àtọmọ rẹ̀ kí wọ́n tún ìkọ́nà lẹ́yìn ọ̀rọ̀ ọmọ kì í ṣe pé mi pẹ̀lú wọn ní jàtì àmọ́ ọ̀rọ̀ tí baálé mi ti sọ kó tó kú òun mo dúró lé o. ìran rẹ tó jọmọ mi àti ìran ìdílé rẹ má jẹ́ kó pàdé níran balógun láéláé tá. bó ṣe jẹ́ nù. ní ìsìn tí mo ti wá gbọ́ ẹ̀ yóò wá kó gbogbo àwọn ìjòyè yòókù àjòkò wa sọ tá a bá wá sọ fún tó bá wá lóhùn ò ní gbọ́ tó sì lóhùn ò ní gbà yóò fìlú lẹ̀ fún wa ni torí tá a bá ti sọ fún tó bá sì wà lóhùn ò ní gbọ́ ẹ fi yòókù ẹ fi dání wọ́n sọ fún gbogbo àwọn ènìyàn á yanjú rẹ̀ yóò sì gbọ́ ẹ dákun ẹ bá mi yóò gbọ́ ẹ bá mi yanjú rẹ̀ wọn ò lọ́dọ̀ wọn wọn ò tọ́ wọn o ọkọ mi ti ní má sùn mọ́ wọn o yóò gbọ́ adéṣe ọkọ mi kọ́kọ́ o yóò gbọ́ tó ti bọ́ kọ́kọ́ rẹ̀ balẹ̀ sẹ́yìn wàhálẹ̀ ti torí ẹ̀wà wá sí i ẹ fi yún un lẹ̀. ń gbọ́ wá dúró tì mí lọ́rùn ní ìsinyìí kí ni ìsì ọ. ó rẹ̀ mí. ó rẹ̀ ìwọ akànjí ọmọ ẹ máa dàgbà lọ́wọ́ ìyá rẹ̀ ẹ ó dúró tì mí ní ìsìn wọ́n bó ti ga tó ó ní o kò sí kí tá a fi dáná akani sẹ́ńgbà ń bá lọ ta tọ́nà ní ìtúsáré lọ rè mọ́ ọ lagi. gbogbo gini bẹ́ẹ̀ ò bá mi lagi só o ti dàgbà jù lọ́wọ́ mi láti ránṣẹ́ ni. ìyá mi ẹ wò ó rẹ̀ mí ìyá mi ládùúgbò mo ṣe dàgbà n máa lọ sóko lọ máa rugi báwọn ẹrù rẹ mi bá rí o ó ní ọmọ balógun o òun ní rugi o n ò lè rugi o. ọmọ balógun ní rugi ṣé mi ni wàá máa lọ rugi fún ọ lóko. ìyá mi àwọn ẹrú. gbogbogbogbogbò ẹnu òṣì dání ẹnu òṣì ẹ sọ̀hún òpó ni. ẹ̀yin méjèèjì gbé gbogbo ara yín sọ̀hún ẹ̀yin méjèèjì kẹ́ ẹ gbé gbogbo ẹnu yín sọ̀hún àti yàtọ̀ bẹ́ẹ̀ ni kìlọ̀ fọ́mọ rẹ o àkànjẹ́ àbálàmú ló pè torí mi ò morúkọ tẹ́ ẹ sọ tí òjò orúkọ kìlọ̀ fọ́mọ rẹ níjọ́ tí n bá tún pẹ̀lú ọmọ yìí níjọ́ tí bá tún ah! nǹkan kan o. ẹ wá gbà ẹ ń wò mí ràn ni ah, kẹ́mi ò kìlọ̀ fọmọ mi odidi àkànjí táyé fi ń tọrọ ọmọ kí ló dé káyìn pàápàá táyà kìlọ̀ fọmọ yín pé kó gbénu ilé yín kó yẹ tójú bọlé kiri. ǹgbọ́ sọ́mọ tèmi ló ń wọ wa ọ sọ̀rọ̀ síbi tọ̀rọ̀ wa ṣé ọmọ pé ìyàwó olóyè ni ìyàwó méjèèjì. ẹ ti ẹ̀ dúró náà akànjí. ó yá mi. ṣé òótọ́ ló ń fẹ́ ṣe wà. ìyá mi ò fẹ́ ni. Ah, ọmọ àlè ni ọ́ bẹ́ẹ̀ ni òòjọ́ bàbá rẹ̀ ní gbogbo inú ìlú wa ìbọn ṣètò ìwò òrí ọmọ gidi lọ́wọ́ ajé lé sọ́mọ rẹ̀ mo mo bó ti rí mo bó ti wọ́n tí bá ọmọ àlè jàtijàti lọ́wọ́ ajẹsẹ̀ wà èyí wo bó ti rí wò. ẹ ẹ tí ì rọmọ ìyá ṣèṣe kójú ń dùn yìí ṣèṣe pé kójú yín àpò ẹ ń wò lè bá yín wí òyìnbó ròǹbòrùn. Eh, ọmọ rẹ kò lè tinú rẹ jáde wo bó ti rí eh? bẹ́ẹ̀ lọmọ rẹ ṣe rí ìwọ wọmọ eh, wọmọ ọmọ tí wọ́n fi nígbà Ọlọ́run ó ṣiṣẹ́ ó parí iṣẹ́ sára ọmọ mi ẹwà ah, ṣe ẹwà ẹwà rèé mọ́délé wa mọ́ mọ́délé wa mọ́ èmi mọ̀ pé ọmọ gidi ni ọ́ àmọ́ bá bá mú ẹdẹ Ọ̀ṣun Òṣogbo tọkọrọgbó tọkọbì tó ẹ̀yin tọ́lọ́run fi ìyá ọmọ jẹ tẹ́ ẹ̀rọ mọ ẹ ṣáà gbà nǹkan ṣàlọ́ ọmọ ọbímọ ni eléyìí ò ṣọmọ ọ̀dùnnú ọmọ ọ̀bànújẹ́ ni akọ́jì ṣọ́ọ̀mọ̀ ọmọ ọ̀bànújẹ́ ni. ìyẹn tó ń ṣe yín mọ̀mọ́ n kò jẹ́ pé àròlé lọmọ tèmi ẹ̀ bọ́kùnrin ní ká yín lára. ìwọ ọmọ tó ń dun àwa pé mi ò lọ́kùnrin èmi ò wá tọwọ́kùnrin irú eléyìí ah. nínú gbogbo abúlé yìí ọmọ orúkọ tí wọ́n fọ olórí burúkú olóṣì ẹni àjírí ẹni àjíkò orúkọ wọn ti yọ orúkọ rẹ padà lábúlé. ní àkànjí mi. ó kànjí ó kàn lé ni ó tọrọ mo wí fún ọ. ọ wá ṣe mú ìyá kò fi ṣàyà tẹ́lẹ̀. kò lè mú mi fi ṣàyà ẹ ṣe bẹ́ẹ̀ nù rántí àwọn bá jẹ́ bá ti ṣe nù rántí yín nù. mo sọ fún ọ mo kì í mo kì í lọ ní gbọ́ ìyànà jẹ wálé bẹ́ẹ̀ ni mo sọ fún ọ bẹ́ẹ̀ bí ọwọ́ mi bá tẹ̀ wo bí mo ti rí egungun bẹ lára mi n wo lù ọ díẹ̀ n wo lù ọ díẹ̀ ìgbì olórí ìyá rẹ̀ bí mo ti sọ yìí mo kìlọ̀ fún ọ ni. egungun bẹ lára sí bí n bá mú yín ní ìjọkíjọ ní ìjọ kò lè yín kùn ní. ní ìjọkíjọ tó bá pera rẹ̀ lákọ̀jì tí ò kan ara rẹ̀ wọ̀ tó bá pàdé rẹ̀ tó dára fún ní tí o bá ń ṣe mi rábí lọ́dọ̀ tó o bá jọ mi ó dára fún bọ́kùnrin mẹ́rin pàdé mi èmi ó dúró tì. ẹ lọ rè máa fi pàdé ilé yín ẹ kú ọ̀lẹ́dẹ̀ ẹ lọ rè sẹ́pàdé ilé yín. tó dàbí àkísẹ́ ilé pẹ́ẹ́pẹ́ kò jìyà ẹ kò jìyà o. àkànjí ọlọ́kẹ́ ah, ah, mi lẹ́yìn ẹ wà nọmọ mi mọ́lẹ̀ mi ṣé ẹ nọmọ ìyá sẹ́wọ̀n ẹ̀ ń kọjá yẹn ni. ẹ jẹ́ ń bá wọn jà ẹ jẹ́ ń bá wọn jà yá ẹ kò jìyà ojú ó fojú ẹ̀rí nílẹ̀ wa ni ojú ó fojú ẹ̀rí. ìwọ ká fi ojú ara wa rí nínú ìlú yìí. tó o bínú pé mo ránṣẹ́ pé o. ìbínú ìyálóde nítorí pé kí ni òpè ni ní sọlá. ìyá sẹ́wà ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí n ò sì fẹ́ ìjà láàrin ẹ̀yin méjèèjì ìkíní rèé ìyàwó afọbajẹ ìkejì náà sì tún rè ìyàwó balógun èyí tí a rí ẹ dákun gbogbo bí ọ̀rọ̀ ń bá so kókó sí ẹ dákun torí ọlọ ẹ bá ń túwọ́ ń bẹ̀ n ò fẹ́ ìjà láàrin ẹ̀yin olóye ìyàwó olóye méjèèjì o ẹ dákun torí ọlọ́run. ìyẹn ni pé ìyá sẹ́wà ó ti tún gbọ̀n mí débi bí èlùbọ̀ wọ́n ti tún wá rojọ́ mi ní àyìn. ṣé lórí ọ̀rọ̀ yìí. lórí àfọmọ àfọmọ ló wàá máa gbọ̀n mi kiri ló máa jọ mi kiri bí èlùbọ̀ kí ló dé kí ni mo gbé kíní jù sí mi kò lè rọgbọ fẹ́ wá rí ìyálóde lórí ọ̀rọ̀ ìyá sẹ̀wà. gbogbo akitiyan yín lórí ẹ̀ pàbó ló já sí. ẹja ni bẹ́ẹ̀ ni mo sọ kì í ṣe akàn ẹ sì lè rí yanjú ilé yanjú rẹ̀. ẹ tó yanjú ìyálóde á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ tí ì rí nǹkan kan ṣe wá rí lórí ọ̀rọ̀ èmi àti ìyá sẹ̀wà ìyálóde hmm? kí n má bàa rí yín fín ẹ má dà sí mọ́. bẹ́ẹ̀ ni ire o ìyá àkànjì ìyá àkànjì ó ń lọ abádébí ó dáa nínú ìlú ìyàwó lóyè méjì àti ṣe é gbọ́. déwálé ò sí àkẹ́yìn sí mi ó déwálé. yorùbá bọ̀ wọ́n ní tí ò bá nídìí obìnrin ò ní jẹ́ kú mọ́lú tóbìnrin bá jẹ́ kú mọ́lú á jẹ́ pé kó pa akọni kan ṣu tó ń bẹ́ lé wọn ni olóòpè mi mi ò dá ẹ lóhùn ó nídìí ó nídìí. ó ní ló dé. a ti ṣe wà hmm. kí ni ọ̀rọ̀ àjọsọ tó ń bẹ láàrin ìwà àti ọlásùnkànmí àkànjì. ó dé wá lé. Mm-hmm bíbí ti sọ fún pé ilé ìfakànjì àkànjì bíi bò ó àkànjì rádaràda òun níwàá fẹ́ mm-hmm. tọ́ ọ sì mọ̀ pé mo ṣe bí mo sọ fún ọ pé mi pẹ̀lú ìyá mi àtijọ́ lọ sọ́dọ̀ ìyá àkànjì tá a lọ rè já ń bẹ̀ àkànjì ọmọ rádaràda àkànjì tí ò ló kọ́ ńlẹ̀ wa yìí mm-hmm. àkànjì porúkọ burúkú làwọn èèyàn ń pè nílẹ̀ wa àkànjì tí ò ló kọ́ rí. Eh. ẹ wá o ẹ lẹ́wọ̀ ẹ kú fàájì o. igbó ni. èmi lóde ò sì kọjú sí mi bí àyìnbó ti ń bọ sọ̀rọ̀ kò sí nǹkan kan adéṣẹwà ìfẹ́ yẹn ń pa mí bí ọtí ìfẹ́ yẹn ń pa mí bí ọtí ẹ̀rù ń bà mí. Odéwálé ó yẹ o mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. adéṣẹwà Odéwálé èmi náà mọ̀ pọ́run kú ọ̀run làparò kú sí omi iná nìkan ló lè bọ́ṣọ lọ́rùn ìwúrẹ́. nìkan náà ni mi. ti ẹ̀dá tí mo bọ̀ ojú rẹ rè èwo ah, ah. ló wá ń ṣe láti tó ń ah. ṣe ní òrùn báyìí. gbogbo àwọn aṣọ yìí ó ti ń bu mọ́lẹ̀ ó sì mọ̀ pé àpẹẹrẹ aṣọ ló kún un lé fún mi mo sì ní kí n máa yọ lẹ́ẹ̀kọ́ kó kí n máa lọ. àkànjì kanjì ọ̀rọ̀ mà wá ìdí òkè ó yẹ kó o ti mọ̀ kí bó o ti rí mi yìí o ṣàlè dédé wá wá lákòókò. akèrè wúlò sàn. mo fẹ́ bí ọ́n béèrè kan. Mm, bó o lo ti ní ṣẹwà jẹ́ sí ọ náà. ṣé o mọ̀ pé ṣẹwà àfẹ́sọ́nà mi nù úrú béèrè burúkú nù. àkànjì pàádọ̀dì àdáni o kóńdì ìdò erémọdé ni ṣé oríṣẹ́ wà tẹ́mi rí yìí òun àtọ́dẹ́wálé àwọn méjèèjì ń bẹ nídìí igi ọ̀dọ́ bí mo ti ń bọ̀ lọ́nà oko báyìí ni o sórí eré tó ń ṣe kódà àwọn méjèèjì wọ́n ń fẹnu kẹnu báyìí ni. jẹ́ ǹbí ẹ̀ nǹkan ṣé pé tán ṣe wà pupa. bóòlù sí mi. orí báyìí ni láwọn méjèèjì. ojú rẹ kò ní kòrò. ọmọ làwọn ti pàdán yìí. lọ́nà wo kò sí ìfẹ́ ọmọ ọdẹ́wálé wọn ó ti kún gbogbo orí iṣẹ́ wa ó lè rántí wà á ń bí. mo máa mú lọrin mú ọ̀dà mi nù ah, ikú yá nù. Ah, ikú bó o mo fi ṣe wàhálẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ ni ẹ̀yin sórí ìfẹ́ ọmọ ọdẹ́wálé wọn ti kó sí lórí kò sí tó ṣe. lábẹ́ igi olóhùn. ìyá mi ẹ máa bọ̀ ìyá àkànjì. ó dáa báwọn ìyá ìyá ọmọ òṣè wọ ìyá àkànjì kìlọ̀ fọ́mọ rẹ dáadáa dáadáa fún ọ agbára rẹ ò ní ká ìyá kan jí. ṣé ẹ ti ẹ ti sọ̀rọ̀ tán àbẹ́rọ̀ sí kùtà ẹ̀kọ́ wá. àkùtà sọ̀rọ̀ ìyá àṣetò bímọ ìyá ẹ bá mi kìlọ̀ fún o ẹ kìlọ̀ fún ọlásùnkànmí àkànjí o pé èmi o èmi ọdẹwálé ò bá du adéṣẹwà o mi ò bá du ìyàwó o kó fi mí lọ́rùn lẹ́ o. ṣé ẹ rí ẹ ń kọjá àyè yín nù ìlú yìí aláǹkú mi gàràgàrà ẹ tún lórí láyà ẹ tún bọ̀ nù ilé mi ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ yín fi ojú yín hàn ẹ̀ mọ́ yín ṣe ṣẹ́gẹ̀ fún yín láàrin ìlú yìí sọ̀rọ̀ náà nu ẹ máa gbọ́rọ̀ lẹ́nu aṣunú òpònú ìyá àyà. inú yín sì ṣe mí. kí lẹ ṣe kí lẹ ṣe kí lẹ fẹ́ ṣe yín ṣe mẹ́wàá fún ọ. ó lè ṣe kókó yín ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. kókó lè ṣe kókó. wọ́n ní ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn. ó dà ẹ̀yin ẹ mọ̀ ipe ẹja tó bá wọlé ẹkùn yóò fi ẹ̀jẹ̀ wẹ̀. yóò fi ẹ̀jẹ̀ wẹ̀. Jaya, má bẹ̀rù, èmi ni. ikọ̀ olódùmarè mọ̀ bá wa. ṣẹwà ọmọ ejò mẹ́ta ọ̀gá àwàtá nìyá rẹ ìkan bẹ ń di ọ̀pẹ ìkan bẹ lórí ọ̀pẹ ìkan bẹ ń rìn gbèrègbè ọ̀pẹ ètí ń bẹ ń di ọ̀pẹ ò lè gọpẹ lọ ètí ń bẹ lórí ọ̀pẹ ò lè sọ̀kalẹ̀ ètí ń bẹ ń rìn gbèrègbè ọ̀pẹ ń tìyá rẹ oníkọ mọra ṣẹwà ikú mi ọwọ balógun ló ti wá. ìdí rẹ nu tí wo kan gbọ́dọ̀ ró láàrin ìran rẹ àti ìran balógun torí wọ́n ti ní ìtàjẹ̀sílẹ̀ tó léwu púpọ̀ má jẹ́ kí nǹkan kan pàwọ́ ìdílé rẹ̀ pọ̀ o wọ́n ti kó gbóhùn yìí bọ́ba yá yóò mú yí ọ lájà fúnra. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah ṣọlá. bó o yà mí. kí ló dé tó ń kígbe báyìí kí ló dé. àṣàlà ńlá. irú àláwọ. Ah, nínú àláwọ mo rí bàbá kan ó yọ sí mi. bó o ló ti rí. bàbá òun ga ọmọ là ó pa kódà wọn kí oríkì inú àláwọn hmm. ó dárúkọ wọn afọbajẹ. Ah. láṣà wà ń má lè wò ó ọmọ ojú gbé aráàbà bàbá rẹ nù ṣé pé bó ti rí gan nìwọ náà rí. kódà wọ́n sọ fún mi inú àlá pé kí wọ́n bẹ̀rù kí wọ́n mi kàn pé àwọn máa dúró tì mí gbogbo ìgbà. ó pilẹ̀ òun kó fara wọn kó o lè mọ bó ṣe rí èyí ó gbèmí tó ọba láyé ọsibá ọ̀ lè dá mọ́ ni bàbá rẹ nù èmi sì mọ̀ pé kò ní kúrò lẹ́yìn wa kó tiẹ̀ fìgbà kan fi wálẹ̀ nígbà gbogbo ní dúró tí wọ́n ṣe wọ́n alárinulá lọ́kọ pẹ̀lẹ́ o. ó kàn fẹ́ kó orí òun kó o mọ̀ ọkọ sórí nù tẹ́ rò lẹ̀ yìí ọkọ̀ òkú díẹ̀ káàtó o ṣe bí ìwọ̀ fún ìtẹ́lọ́rùn bí ọmọ ọba lọ́kọ fúnra rẹ̀ ni yóò sì ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn òbí rẹ̀ àmọ́ ńgbà tọwọ́rọ̀ bá di pé dandan mo gbọ́dọ̀ fẹ́ lágbájá ìlú wo lẹ ti ń gbọ́rú ẹ̀ tí sẹ́wọ̀n bá fẹ́ àkànjí kì í ṣe dandan ṣe wá lóun ọ̀fà kàn jí èéṣe tó fi wọ́n lẹ̀ wọn ò sì gbọ́dọ̀ gbọ́ wàhálà kan lórí ọ̀rọ̀ yìí mọ́ ìyàwó òjòyè lẹ́yìn méjèèjì tó bá wá dípò àwọn òjòyè tó kù ọ̀lẹ́ bá yín sọ̀rọ̀ èmi ò bá yín sọ̀rọ̀ tẹ́rẹ́ mi lọ sọ̀rọ̀ ńlẹ̀ yìí lónìí àṣẹ tí mo bá sì pa ọba lọ́pàá bẹ́ẹ̀ sì lórí ìkìlọ̀ tèmi rèé o kìlọ̀ fún ọmọ rẹ àkànjí wípé pẹ́kẹ́ wọn gbọ́dọ̀ jásẹ̀ rẹ̀ léèyàn wà mọ́ torí pé ẹlẹ́nu rí ló làmúyẹ ìyá ọmọ ló sì lọ́mọ ìyá ọmọ èyí tí ìfọmọ lẹ́nìkan lọ ẹnìkan ò sì gbọdọ̀ pera rẹ̀ lọ́kọ ìyàwó ìyá àtẹwọ̀ dáadáa rẹ̀ ò ní báyìí. kì í dùdù kó mọ̀rọ̀ hàn a máa wá bá ń lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ ntọ́ jẹ́ ẹ̀bí tiẹ̀ náà tèmi rí yọ ńbẹ̀ ní pé kò sẹ́ni tí wà tí èyí láti ẹ̀ fi sùn nígbà tọ́rọ̀ ń fi wá ń di pẹ́ǹta kan gbọ̀n yín méjèèjì láàrin ìlú yìí ṣe tí wò wá fi ọ̀rọ̀ tó ń létí tó jẹ́ pé lílọ lílọ lé wọn tó ṣe pé òun kọ́kọ́ kógun lọ lé wọn náà ni tó bá rè káyàn mọ́lé àjò tí ò bá ṣe pé àdúrà ti ń gbà lórí rẹ̀ pẹ̀lú agídí inú rẹ̀ tó bá fọ́ ń lórí ń bẹ̀ ń nísìn tí wọ́n bá kó wáyé mi ọ̀dà láre ni torí jẹ́jẹ́ rẹ̀ ló wà nù ilé ìwọ lọ́wọ́ àbá tí tèmi sì wà ń lù tó táwọn olóyè tó kú wà ń lù tó lè fẹjọ́. ẹ má bínú bàbá mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ bó ti rí mi. bàbá torí mo ní sọ̀rọ̀ ẹni mọ́ sọ̀rọ̀. a kí ló tún fẹ́ sọ. n tẹ́ ń sọ ní ìsìn bó bá yé mi dáadáa ó ní pé bí sẹwà bá gba ọ̀tún yọ bákànjì bá ń bọ̀ látòsìn kọ́kán lùgbẹ̀ àbí bí sẹwà bá ń bọ̀ lọ́ọ̀kan kákànjì ọmọ ọ̀dọ́ ó bojú torí kò yé mi o bó bá sì jẹ́ kákànjì ó kúkú fìlú lẹ̀ pátápátá lẹ̀ ń wí ẹ dákun láyé mi ẹ má lò jẹ́ béèrè àgọ̀. tiẹ̀ sì béèrè àgọ̀ náà Hmm, ìbéèrè àfojúdi ni béèrè àfojúdi ni táǹkì ọlọ́wọ́ tó ń bọ̀rùka ṣé n tó yẹ ọ sọnù kí lọ́ọ́ fàárò béèrè òun ní ìsìn ẹni tó ń tèmi kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ náà ni pé àṣẹ tèmi ọ̀pa gẹ́gẹ́ bí ọ̀sọ̀run lẹ̀ mo pa wọn sórí nílùú yìí ẹni tá a bá pàṣẹ fún tó bá wá ní àṣẹ wọn ọ̀tẹ́hùn lọ́rùn tírú èèyàn bẹ́ẹ̀ bá ní lóòrọ̀ la òun ó fìlú lẹ̀ o tìlù ti fọn láì sí kọ́ lọ lálàáfíà bọ́ba dé lálàáfíà tó bẹ́ẹ̀ dé wọ́n jẹ́ ọ̀rọ̀ gidi ti tán bọ́ba tún wá kú nǹkan míì tẹ́ tún ní lọ́kàn ẹ̀ mọ̀. bàbá ẹ ṣe ẹ ṣe mú o. Àníkẹ́. ẹran ẹran. ṣe yóò dáa yẹn kọ́. wọlé ni ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ò sì ń pariwo bí. ọ̀rẹ́ ẹ̀ lọ́dẹ wálé. Àlànílànì ẹyẹ dàfọ̀ etí àdàfọ̀ kò sí àbúrú. ọ̀dẹ wálé ṣé o ti gbàgbé bíta àná. bíta àná. o ti gbàgbé à ń rèébi kàn. jẹ́nsá lọ rè mú fìlà yẹn má pẹ́. ṣe kí a ká sí. Ah, adéṣẹ́wà. ìyàwó mi tí n bá tún já pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ lọ́dẹ̀ mi ìkòkò ní gbomi kó tún gbẹ̀yìn ìkòkò ní gbomi kó tún gbẹ̀yìn kó tún gba aṣọṣọ inú ẹ̀ pẹ̀lú. ọdẹwálé mi mo ṣe mọ ọdẹwálé ṣàánú mi mi mo ṣe fún ọdẹwálé ṣàánú mi ó dáhùn ó sọ̀rọ̀ kó mo nífẹ̀ẹ́ ẹ̀ sì bá a sọ déwálé ṣàánú mi. tóun tí aya rẹ sọ. má jẹ má jẹ ńlá ìfi rẹ o má jẹ ajá o. adéṣèwà mi ò gbọdọ̀ tún rí ẹni bíbá yìí ọgbọ́n mi. ẹ náà ń pè ọ rí ó ṣe yẹ létí lápá ọmọ báyìí ah, mo náà mọ̀ wọ ọmọ mi wá sí àyín mọ́. ọmọ pé gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ tọkọ rẹ̀ àbákan àbí onídìí ẹ̀rọ kò sì ń má jẹ́ ilé ní àyín mọ́ agbára. akọ̀yí délé gẹ́rẹ́ olóorun ìyá. ìyá mi ṣé o sí. wo ó sí o sẹ́yìn ló pò ní. akọ̀jí akọ̀jí o akọ̀jí ẹ̀mí ló mọ̀ pé o. Oh, ẹ̀mẹ́ta. sórí n ti sọ fún ọ lónìí níjọ́kíjọ́ tí n bá tí n bá tún rí ìwà àti sẹ́wà pọ̀ ah. gbọ̀ngbọ̀n níjọ́ tí n bá tún rí ìwà àti sẹ́wà mi ò fẹ́ rí ẹ ìwà àti sẹ́wà nǹkan kan gbọ́dọ̀ dá ṣé mi ò mọ̀ sẹ́ ń kìlọ̀ fún ọ ni. ìyá mi ọ̀rọ̀ yíyà bẹ́ẹ̀ ah, mi ọ̀rọ̀ yíyà bẹ́ẹ̀ mi mi ò lè fi yín sáyà. ẹ mẹ́nu kúrò lọ́rọ̀ sẹ́wà ń fẹsẹ̀ wà o. sẹ́ǹdó pò ní àlámúnigún ni ni ọ́ ẹran ọ̀bí yẹ ibi yẹ fọ́jú ọ̀tún ẹran rẹ̀ fọ́tòsì ńgbà bàbá pẹran kọ́ kí là á pẹran jẹ́ wá kìlọ̀ fún ọ èmi wá pa aláṣẹ fún ọ báyìí torí mi mo bí ọ bó o bá sì gbà pé mi mo dẹ̀jẹ̀ lé ọ lórí ń wá pàṣẹ fún ọ pé n gbọ́dọ̀ rí ìwọ àti sẹ́wà papọ̀ mọ́ kì í tún wá sẹ́sẹ́ wa nìkan gbogbo ohun tó bá ti jọmọ́ ìdílé àfọbàjẹ́ ń fẹ́ gbúrò rẹ̀ ń bẹ̀ mí bí bẹ́ẹ̀ kọ́ akànjí ń sọ fún ọ pé àyàyà ń lọ mọ́ bá ọmú ń sì sọ fún ọ irú ìyà tí mo jẹ wo òpònú dídìrín ọmọ yìí. ẹ̀gbọ́n náà ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yìí fẹ́. ṣé wà ah. ṣé wà sí ẹ wọlé ni kò lé ẹ ìyá wa kọ́. jáde wọn lọ wọn lọ kó kejì àbá kejì náà ọba kejì. Àkànjí ló rán mi sí ọ hmm. ìfẹ́ràn ojú rẹ hùn Àkànjí ni sọ fún ọ pé òun nífẹ̀ẹ́ rẹ òun ò fi ọ ṣàyà. ẹ̀gbọ́n mi ìfàkànjì wọ́n sọ pé ní kẹ́ni ló bẹ bá mi sọ̀rọ̀ àpọ̀jù ń gbé ṣépè. sọ wàá gbé mi ṣépè ni. ẹ̀gbọ́n mi lè gbé ń ṣépè nítorí pé ó jẹ́ ẹ̀yìn. kò jí ò rẹ̀ àti wípé ọmọ ipò bàbá àkọ́jí nílùú wa yìí ọmọ èèyàn ńláńlá ni àwọn òbí rẹ̀ lówó lọ ó sì tọ́jú rẹ̀. ó mọ̀ pé ọmọ alágbára kan nílùú wa yìí àbúrò mi ọmọ ṣe wà. ẹ̀gbọ́n mi. mo ń jẹ́. ẹ̀gbọ́n mi. mo ń jẹ́. torí mo ti pinnu pé ẹnikẹ́ni tó bẹ bá mi sọ̀rọ̀ lórí lórí ọ̀rọ̀ àkànjì. sẹ́wà àkànjì ní sọ fún ọ pé kó máa tẹ̀lé àbọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí. sórí yín ò burú. tẹ̀lé wọn. ẹ wà lórí padà lọ bákànjì bẹ́ẹ̀ mi ní ní ilé wa o. bẹ́ẹ̀ni rẹ sẹ́hùn. <laughs> ọmọ àlè kí ló lọ́wọ́ ṣe ilé o ọmọṣẹwà sórí rẹ ni àbórí wa kọdá mi lọ orí ta ló burú. Ah, ó burú àbí ó burú. ó lọ sọ́dọ̀ àkànjì àbọ̀ lọ. tẹ̀lé yín. ọ̀ ṣé kí ni. ṣé ọmọ gbèsè o ẹ mọ̀ ṣó báyìí ló gbà ara fún mi. ìjọba wo. ọ̀rí bó ṣe rí ìwọ ń ṣépè ká dáa fún. ìṣọ́ wọ́n fi ọbọ̀ ògùn ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. gbogbo ẹ̀sán tá a sojú wo òkò wo oko. Akànjí. Oo ìkúdà ìsí. Mo ní tí bá sọ nǹkan fún ọkọ ọgbọ́ èmi kúdà ìsí. Ọkùnrin ogun. <laughs> Ẹ òrè o. Kùsìn. Mọ bọ̀ báyìí. Ọkọ̀ ìgbálẹ̀ mi. Mm. Bọ́sẹ̀gbẹ̀ rẹ̀ kò fara mọ́. Ìkúdà ìsí ọkùnrin ogun. <laughs> Bọ́sẹ̀gbẹ̀ rẹ̀ kò fara mọ́ tímọ́tímọ́. O sì wí bí ọ̀sẹ̀ bẹ́ẹ̀. Mm. Wo báyìí ló bèrè. Kọ̀ọ̀lù kọ̀ọ̀lù ni tó arábìnrin sẹwà. sójú rẹ ti já báyìí ó sì mọ̀ ẹ́ pé mo nífẹ̀ẹ́ rẹ tọkàntọkàn ó dáa òun wàá béèrè béèrè kan lọ́wọ́ rẹ̀ bí ó bá ti dá mi lò òun sì sọ pé kó dà sí pé ikú dà sí o ó dáa fi sẹ́wà mí lẹ́ o kó sì máa bá mi lọ́lé ṣé ó fẹ́ mi àbọ̀ ó fẹ́ mi ó máa dà ṣé ó fẹ́ mi. wọ filẹ. ó bẹ sọ àgbọn ni. ẹ tún béèrè. sẹ́wà mi ò fẹ́ kí kúdà sí fi gbogbo mi nìbọn gbogbo ohun tó kó dání kó fi báyé rẹ jẹ́ o dákun sọ fún mi ọ fẹ́ mi àbọ̀ fẹ́ mi. sórí bọ kò mọ ọmọdé kì í mọ gbá o mò ń gbọ́ akànjí onídìí ká máa nà gúlù túmọ̀ kẹlẹ́ mi kúdà sí ni. bíbá ẹ mọ̀ o. ta ló gbé sọ̀rọ̀ èmi ni èmi kúdà sí afẹ́fẹ́ láti darí ìkùnú ká dáa fọ máa gbọ́ ọ̀yá máa bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀. sọ ma dà fún rọ má bẹ̀rẹ̀. ṣé o ṣe tán láti di ayé mi àkànjì sórí báwọn. sọ fi mi sọkọ àbọ̀ ò ní fi mi o inú rẹ̀ le pọ̀. ọ̀fẹ́ kékeré lohun bọ́ tó gbọ́ wọn o wọn kọ́kọ́ gbẹ̀sẹ̀ ọ̀tún rẹ wọn gbà tòsí. ojú rẹ méjèèjì ó dà bọ́bọ́ sẹwà sẹwà mo nífẹ̀ẹ́ rẹ mi ì sì fẹ́ kí kúdà sí kó gbẹ̀sẹ̀ rẹ ọ̀tún kó gbà tòsí dákun lọ́ọ́ fẹ́ mi sọ òṣìṣẹ́ tó láti fẹ́ mi ọ̀dáhùn ọ̀dáhùn ọ̀fẹ́ ilẹ̀ ariwo kọ́ àkànjì ó máa lọ ọ̀dẹ̀ níbo yóò fi ọ ṣùgbọ́n àmọ́ làló ti fi ọ yóò bí ìbejì ìbejì ìbejì ìbejì lọ́nà márùn-ún mo máa lọ tẹ̀ máa lọ máa lọ máa lọ ń wọ́ máa lọ tó ilẹ̀ bá mi kì í ọ̀fẹ́ àbọ̀ ọ̀fẹ́ ẹ̀yà lànà lánàá lọ́dún lẹ́nu lẹ́nu ẹ̀. ọmọ orí rẹ ni lọ síwájú tẹ bá síwájú wá. ọyá bàbá bàbá ọmọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nso lórí burúkú nítorí àwọn wò náà nso bẹ́ẹ̀ nso bẹ́ẹ̀. bábí máa sọ. ẹ bábí ọyá bàbá mi mo ṣe dàpọ̀. o tún bẹ̀rẹ̀ pé mi ló ṣe ọyá bàbá yìí èmi mo ṣe dákun ẹ dákun ẹ dákun ẹ dákun èmi mo ṣe dákun ó lè sọ ìlú ìrẹsì tí mo rán ní tó ṣe mo ní ọ̀nà. ilẹ̀ òkè jó wálẹ̀. nǹkan tó dá mọ̀ ń wúwọ́ náà. ó bá kọjú dùn dẹ́ ó bá dùn ìyàwó lọ́sí. ó yà dọ̀ dọ̀ dọ̀ dọ̀ dọ̀ dọ̀ dọ̀ dọ̀ dọ̀ dọ̀ dọ̀ dọ̀ yes yes yes yes. Yes. ilé dìde wọ́n ní dìde kúnlẹ̀ síbẹ̀ gbogbo ṣe gbogbo ṣe pẹ́ẹ́lí dẹ́yìdá wọ́n gbé kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀. akọni fi sí etí rẹ yìí kúnlẹ̀ ah. jáde lódì kejì àbọ̀ òdùn àníyàn tọkàntara mm-hmm. inú bí mi gbé mú rẹ sókè mo já mú mi rè. ẹsẹ̀ wọ́lọ́wọ́lọ́. sẹ́sẹ̀ rè ìṣe lọ́dà bíi ti mọ̀ dùn ẹsẹ̀ bí ọ̀sẹ̀ ọmọ. Hmm. wá gbọ́ o tínú bá bí mi máa yan lọ bí ológun bí ológun ìgbà tí ètò ìgbàgbé oníjà gbàgbé máa máa bẹ́rí wọn lọ bí egéle bí egéle. iná mú wèrè ah! iná mú wèrè olúwa mi iná mi tẹ́yẹ́ iná mu iná mu wèrè ọmọ yìí ìwé tó gbé mi wọ̀ pé mo burú bá iná ọkú ọmọ yìí ọkú. rí wípé ògbówó mi wálé wá fún mi o rí wípé ògbówó mi wálé wá fún mi o. máa rọra máa rọra. bí n bá ti dọ́dọ̀ wọ́n yín sọ fún wọn pé ẹ ti bínú gan yín bá yín gbà wá ah, ah. má bínú ẹ̀ gan o nǹkan táwọn náà ń ṣe kò tiẹ̀ dá rárá àwọn gan-an ah, ṣé wọn ò ní tìjú ni. ó ah, ah, sú mi fún wọn. ó ga lára wọn. Eh, máa rọra máa rọra. dọ́lẹ̀ dọ́lẹ̀ dọ́lẹ̀ tó bá lọ májọ lọ májọ lọ. ọ̀rọ̀ lọ jáì. ẹ jọ ìwọ ojú lè jagunjà máa bó ti ń bọ̀. mo bó ti ń rọjò. o lè ní ọ. o yà dúró o lè ní ọ. kí ni mo ṣe. mo bó ti ń kí ni mo gbé. kí ni mo ṣe. o lè ní ọ. kí ni mo gbé mo lè san kankan pàpà kí mo gbé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ adé mo sọ. mo lọ sáré. mo ti dúró mo ti dúró. ẹ mọ̀ lọ díẹ̀ díẹ̀ ẹ mọ̀ lọ. o lè lọ o lè lọ o lè lọ o lè lọ. ẹ jẹ́ yájú. ọ̀ya ìsọdẹ ìsọ ìsọ ìsọlẹ̀ o lè lọ o lè. o lè mọ bó ti ń gbọ̀n. ẹni ò fẹ́ bọ̀ gbowó kékeré ló ti yọ. akọji mọ wọlé bọ òun la mú síbí iná mú. ah bàbá ń bẹ lágbàlá ah, bàbá ń bẹ bàbá ń bẹ iṣẹ́ tó le ju eléyìí lọ ni bàbá ń ṣe lọ́wọ́ bàbá ṣe ní amójútó. sóòrì kò lórí burúkú ni ọ nígbà tí mo ní kó bá ń bá sẹwà kó bá ń bá sọ̀rọ̀ wípé kó gbà sí mi fún mi kí n fẹ́ ó sì à ń tán mi òun náà gbowó okòwò fún ọ mo kó aṣọ fún ọ gbogbo ohun tó fẹ́ nínú ìlú yìí ni mo ṣà fún ọ ó ṣe mí báyìí sórí pé olórí burúkú ni ọ. ọkọjú kò rí bẹ́ẹ̀. bó ló ṣe jẹ́. n bá ṣe wà sọ ó sì sọ fún mi pé òun gbọ́ ọkọjú ìjọ dákun. ẹ nà títí débi pé yóò fi kú mọ yín lọ́wọ́. mo ti mọ sọ fún mi yóò bá lọ ikú pa yín. èmi èmi ìjọba òṣèré dẹ́nu kan fà. eléyìí yóò lè lọ wọ́n gbéṣẹ́ lé lọ wọ́n ti jẹ́ yàrá mi wọ́n lù ọ̀sẹ̀ ó ta àìlera bí bara rẹ bá lẹ. kí làwọn orúmọ lè wí. àì àlàáfíà àlàáfíà àlàáfíà àì rábí sọ́ọ̀mọ̀ pé ifá àtẹ̀mí yìí parọ́ ọ̀pẹ̀lẹ̀ mi ìṣí ìṣèké ntí èmi egúnjọ bí aláyàbí òkè bá wí fún ọ ọ̀sẹ̀ tán tán ọ tẹ̀lé kedere báyìí ni àwọn gbarumọlẹ̀ fi ṣẹwà hàn mí o ṣẹwà òkú bẹ́ẹ̀ ni kò sì jùlọ ṣùgbọ́n àdíẹ̀ wá ni pé inú ìṣòro tó ní ńlá ni ṣẹwà wà wá bá àwọn gbarumọlẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ẹ̀ tí í jepo lépo mo fẹ́ ètí gbayọ̀ níyọ̀ mo fẹ́ ètí ó gbogbo mo fẹ́ ètí ó gbòbì ìwọ́dà fúnra ara ṣe wà ní ọ̀fẹ́sì ara rẹ̀ rẹ̀ wá bá ọ nínú ilé èmi gbọdọ̀ bí ni mo wí bẹ́ẹ̀. báwo báwo lè léwu ńlá ò níbì kan sáré fóònù ara rẹ ni kò fi balẹ̀ ṣe sùúrù àyíkájú tunu ọ̀ràn ìgbà ìgbèdere ò tó ṣe lọ́bẹ̀ wọ̀gbà táwọn ti ń wá ọmọ yìí náà ibi kan bá bàjẹ́ lónìí sẹ́lónì náà láyà tó ṣe wọ́n ti pa àwọn ọba mi ti wálé yóò sì fẹ́ sí ara rẹ̀ rìn wá bá ọ ọgbọ́ o tún wá kù sórí tó bá di bí ọwọ́ ọjọ́rọ̀ gbẹ̀dẹ̀ ọ padà wá ọ wà bá mi mo fẹ́ ṣe ìpèsè ètùtù ráńpẹ́ kan fún ọ bọ́ǹbà tí wọ́n padà lọ ọ̀nà ilé rẹ kó o tó dáṣẹ̀ wo ẹnu ọ̀nà báyìí ọdúnlẹ̀ pẹ́ ẹ̀yà rẹ̀ ètùtù náà ni ṣé wà ń bọ̀ ọjọ́rọ̀ ṣé wà ń bọ̀ fara rẹ̀ balẹ̀ ẹ̀ ọgbọ́ wáyé padà wà lọ́jọ́rọ́ ọ̀ ní masari ọmọ èmi ni mo wí bẹ́ẹ̀ fún ọ ọgbọ́ àbọ̀gbọ́ fọkàn rẹ balẹ̀ ẹ rábí ara rẹ balẹ̀ o ọgbọ́ àbọ̀. akọjí ikú bẹ́ẹ̀ sí <laughs> èdè lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. tó ǹlẹ́ o adéṣẹ́wà ṣé o ṣe tán láti fẹ́ àkànjí àbí ọ̀sẹ̀ tán. mọ́ ọ dáhùn o. kò ní gbọ́ mọ́ ọ gbọ́ àdá rèé o. ìbọn rèé o àdá ọwọ́ mi ò mọ̀ fi kún ọ wẹ́lẹ́wẹ́lẹ́ tinubu wa bí mi ó ọ̀rọ̀ bá jílẹ̀ tù bọ́ búà. ọtí rí nǹkan kan. ọtí ìṣetán. sori ó máa dá báyìí kò jẹun ọmọ. yéé yéé yéé àkórí àbúrú ni ẹgbẹ yín. bí ẹran sunsun. jẹ́ etí mi o jẹ́ wọ́n ní etí o. èmèrè ní àbí. mo ti mọ̀ pé ẹlẹ́gbẹ́ ni ọ́ sórí kí n tó wá gbàgbọ́ ẹgbẹ́ rẹ̀ mi kúndẹ̀ sábẹ́fẹ́ láti darí ìkúlù ni èmi kún bá mari ọmọ òfurá àrùn bá mari ọmọ ìyẹnà ẹmẹrẹ rẹun yóò mú ọ débi kan máa wò èmi náà máa pọ burú àmọ́ ah, gbogbo búburú rẹ ọ ah, burú tó máa lù ọ ah, burú tó máa lù sọ burú burú tó máa lù ọ yẹ yẹ yẹ kagbá mi létí yẹ wọn lago létí mi.

ìwọ náà fi ṣẹ̀wọ̀ ṣó o mọyì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan burúkú tó ti ṣe tó rò pé olódùmarè ò mọ̀ tí ń bẹnu ọkàn rẹ fúnra rẹ. àwọn wàá gbéra báyìí. ọ lọ sáànù ìlú. gbogbo ohun tó ti ṣe tó jẹ́ nǹkan àwọn ẹ̀ṣẹ̀ wọn ni ó lọ rí fẹnu ara rẹ sọ. ọ jẹ́wọ́ gbogbo ohun tó ṣe ìta. dání. ọmọdé tó bá gbọ́dọ̀ sọ́nà àgbàlagbà ó kó parun ló ń lọ. jẹ́wà wáyà wáyà ẹ̀lẹ́ o ọjọ́ mẹ́ta o mo lọ́wọ́ láti jọ ẹ̀. àbá òdì kejì lọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá mi wa rí tó sì wá da gbogbo aráàlú sí ríbo ríbo tábẹ̀rẹ̀ sí wọ́n á dé ṣe wà kiri ọlọ́run àgbẹ̀tì ṣé ti yá mi ó ti gbọ́. ó ti gbọ́ kò ah, sì máa wọ̀ kó sì máa jẹ pé ẹnu tèmi ló ti kọ́kọ́ gbọ́ pé ìyàwó bá lè lájẹ ni. Mhm. àárọ̀ yìí mo sì ń gbọ́ lábàá ń pé ọjọ́ wáyé ọkọ àfẹ́sọ́nà rẹ̀ jẹ́ lọ́n pè lóṣù àrísí ṣó yẹ kó jẹ́ kójú ẹ̀ ló ti máa sọ bó ti yẹ kójú ẹ̀ ló ti ṣẹlẹ̀ ṣó yẹ kó sọ lójú ẹ̀ wọn tó gbé lẹ́sẹ̀ mẹ́sàn-án kà á. Oh. ọdẹ wálé ọdẹ wálé ọdẹ wọlé ṣàì. ṣe sùúrù ó ṣe sùúrù. ọdẹ wọlé ṣàì ọdẹ wọlé wọlé. o ti rí tó dálẹ̀ o ti rí ìkúnlẹ̀ àbí àwọn. yóò dé wálé. sọ́ọ̀dì jẹ́ nǹkan kéré kan fún ọ bó o bá ké látọ̀ ní dọ̀la kò ní kọ́ mọ́ ó jí mọ̀ ọlọ́run ò ní ọba tí ń tú ẹ̀dá nù dákun jọ. yóò dé wálé ẹ sùúrù náà lẹ́ ṣe. ọlọ́run tú ọ̀nù dákun ọlọ́run tú ọ̀nù. yóò dé wálé. yóò dé wálé. ọlọ́run lè fi ń rà ṣé wọn náà ti kọ ọdẹ wálé ọdẹ wálé. kó sí ẹ̀yìn ìkòkò. a lè rìn ta ni òtún ṣe ju àwọn ọmọ yín lọ ẹ jẹ́ kó ń tokodé wọ́n bá tokodé ẹbí wọn àwọn náà ni wọ́n kó. àwọn ọmọ ni ó kó àgbọn tí mo kó sẹ́yìn ìkòkò wọn ò bí ìyàláyà wọn dá. ṣé àgbọn dùn ògùn ni lẹ́mi tí mo mọ wàhálà tí mo ṣe kí n tó rí àgbọn ìka ṣé okó ṣerun làgbẹ̀dẹ̀ ń pọkọ́tà ó dùn jẹ lẹ́nu wọn àwọn ò lè gùn. ìbá àwọn ọmọ yín náà ní ẹ ya bẹ ya ní sunpọ̀ oje. ẹ tí n bá dé. bálẹ̀ mi bọ́dà. mò ń bọ̀. ibọ̀ ẹ lọ. mò ń bọ̀ ná. ẹ wo lẹ́rẹ̀ rí wo. mò ń bọ̀ tí mo rí o rí. adéṣẹwà adéṣẹwà. Ah. ojú rẹ rèé ó tójọ́ mẹ́ta ah. níbo ló wá wà látijọ́ yìí tí gbogbo èèyàn ti ń wọ́nà pẹ́ẹ́dé ṣe wà fẹ́ẹ̀dé wo ló ṣe àyọjú wẹ́rẹ́ yìí ah! a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn òwe yorùbá náà lọ sọ pé tírọ́ bá lọ lójú ọdún ọjọ́ kan ṣoṣo lòótọ́ ọba òótọ́ ọ̀hún dé lónìí àtìgbò tí wàá pín ní síbẹ̀ ni mo ti lérò láti fẹ́ ọ ah! tọ́ wa fi kú òun lù kò sẹ́ni tọ́mọ̀ rárá ọlọ́run sì àṣeyànú òótọ́ dé lónìí èèyàn díṣe wà mo fẹ́ kí ni àti ẹ̀ka jọ máa fẹ́ ra wọn. <laughs> kájọ máa ṣe wọléwọ̀de. adéṣẹ́wà. Ah, ah, ah. kí ló ń ṣe ọ́ ọ̀ farabalẹ̀ kí kò sí nǹkan tí tó tó tó tó lè di ọ lọ́wọ́ mọ́ ọdẹ wa lé tí mo wò pé o lè di ọ lọ́wọ́ mo ti mú yín kó lọ náà ṣé ti yọ àkànjí náà sì ni tí mo tó rí i pé ó tún lè ṣaláǹtakọ̀ mi mo tó ti mú yín kó ìyẹn ń ṣe gángan káàkiri. bàbá ó kù ìṣẹ́jú kan. ó kù ìṣẹ́jú kan àádúró àá <laughs> sì lò tó ìṣẹ́jú bíi mélòó sí i kò wá sí wàhálà mọ́ ní pé kíni àti ẹ̀ka jọ wà lọ mo fi ọlọ́run ṣe lẹ́rìí tó o bá fẹ́ mi. ò tí ì tóbi rárá <laughs> wo ntì lórí gbẹmugbẹmu. bí ìkókò tó wà lágbàlá èmi mọ ní. èmi ò tún yàrá mò ń bọ́ sọ̀rọ̀ asakata síkìtì àsìkìtì sakata babalá bí ọ̀tẹ̀ nǹkan rìgìrì sẹ́nu pamọ́ àjẹgúrú jẹrẹ àjẹun bí olóhùn èmi lọ gbẹ́lẹ̀ bá bùkẹ́sàn kọ́ làrá ẹ̀ ń jẹ ǹjẹ́ ń mú ìmú mo fi gbòkèlè tọ́ bẹ́ẹ̀ wò ó wọn ò níbẹ̀ lómi ìtì mi. bàbá bí mo sọ fún pé kù ìṣẹ́jú kan láti tẹ́ ni ah! tẹ̀sí ti tẹ́ báyìí. Ah! bàbá ẹ wá mo rò bí ẹ fẹsẹ̀ ilẹ̀ tẹ̀ fẹ̀ inú kan kiri ẹlẹ́yìn lẹ pọ̀ déwálé àkànjí tí ń ṣe gángangan ẹlẹ́yìn lẹ fi ṣe ẹ má fẹnu ẹ má fẹnu lẹ̀kẹ̀ ẹ má fi ìwọ ọwọ́ lẹ̀kẹ̀ má fẹnu kan ẹ rí pé orí mi ti burú mo sì mọ̀ dájú pé torí bá fẹ́ burú ẹ̀yìn ẹsẹ̀ láti mọ̀ ẹ̀wọ̀n bó ti rí agbára dáradára gbà ó sí ẹ ṣe tán láti tẹ ẹ sì tẹ bàbá ẹ tẹ ẹ wò ẹ wò bó ti rẹ ẹwẹ ní máa fẹ́ mi ṣẹwà ẹwẹ ní máa fẹ́ mi rádaràdà olóòórùn ọ̀lẹ́dànù arísẹ́mọ́sì alápámọ́síṣẹ́ tí ń rìn gbòókì ẹwẹ ẹwẹ irú yín lẹ́fẹ̀ẹ́. ọ̀tí bínú. kárí ọlọ́run lọ́mọ ní káwọn èèyàn mọ̀ wá wẹ̀kẹ́ ẹ̀rọ tọ́rọ́tọ́ bí oyún mùsù olóòsì ó sọ̀rùn tìlè bí ìlọrí wèrè sí e o wò díẹ̀ wò bó ṣe fi ìdìbí ilé tìró kì tiẹ̀ ní kí lẹ́wà lára wèrè náà ìwọ òsìwò ìwọ rẹ́dẹ̀rẹ́dẹ́ sí e o ta lọ́mọ rí. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. ẹ̀dá ọmọ ádámù àkàmàrà ayé tó kúnlẹ̀ tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n tínú wọn náà rú ṣánṣánṣán ọmọ ẹ̀dá ádámù tó wà lórí ìdúró ṣùgbọ́n tínú tiwọn bẹ̀rẹ̀ lábíyèsí ayé ojú mi ò wá ń bọ̀kàn ẹ lọ lórí ikú ọmọ ẹ̀kan ṣoṣo tó rùgbọ̀n ẹ̀ tó ń ta ẹ lára ọmọbìnrin tó ń torí ẹ̀ lọ tó sọ pé o fẹ́ gbẹ̀san yìí ọmọbìnrin yìí ò mọ nǹkan kan nípa ikú ọmọ ẹ̀ lóòótọ́ òkìlọ̀ ó ní kí wọ́n má fẹ́ ara wọn ìjàmbá dé ọmọ tiẹ̀ sì ṣe bẹ́ẹ̀ ó sì jáde láyé kò sí nǹkan kan tí ọmọbìnrin yìí mọ̀ ń bẹ̀ o kódà abẹ́rẹ́ kékeré báyìí kò ní irun orí ọmọ rẹ̀ kò tu sábàbí ni ohun gbogbo láyé akànfi ọmọbìnrin ṣe sábàbí ọ̀rọ̀ yìí tí n bá ṣàlàyé ibi tí kú ọmọ rẹ̀ ti wá gan-an ní pàtó ah ó sọ òkú ńlá kan sínú agboolé náà èyí tó sì rún bẹ̀ gbúdúgbúdú eléyìí ni ò ní jẹ́ n ṣàlàyé fún ọ ṣùgbọ́n síbẹ̀ bó bá ṣe rí bó bá wá lè gbà mí gbọ́ tó bá lè tẹ̀lé ohun tí mo pa láṣẹ fún ọ láti ṣe àá fàwọn nǹkan kan mi rọ́pò fún ọ tí ó ju ọmọ yìí lọ tó sì tún bí mi lẹ́yìn rẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tó o bá dáwọ́ tó o bá gbẹ̀san mọ́ àá fún ọ láyọ̀ wá fàyọ̀ rọ́pò fún ọ àá fàlàáfíà rọ́pò fún ọ àá fi ẹ̀mí gígùn rọ́pò fún ọ àá fi ohun gbogbo mèremère ayé àá fi rọ́pò fún ọ èwo ò ní wà kísà kẹ́yìn aṣọ o ò sì ní jẹ gungun kẹ́yìn ẹran ẹ ò ní tọrọ jẹ ò ní tọrọ mu ò ní tọrọ ná ẹnikẹ́ni ò sì ní fẹ́ gba fún ọ lóúnjẹ nígbà náà gbogbo ibi tí wọ́n bá fẹsẹ̀ tiẹ̀ lé yóò máa jẹ́ ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin gbogbo àdáwọlé tiẹ̀ pátápátá ni ó máa yọrí sí rere inú dùnnú ló gbé títí tó fi jáde láyé àníṣẹ́ ọjọ́ orí rẹ kúrú o iye ìgbà tá a kọ fún ọ níwájú olódùmarè òun náà ló lò tó fi jáde láyé kódà a tún fi kún fún ọ pẹ̀lú o ò sì nílò nínú ìbànújẹ́ nínú ayọ̀ ló ti lò o nílò nínú ogbó ara tí o ní lè gbé ara mọ́ tá a máa sá ọ tàbí tá a máa gbé ọ̀tọ̀ rárá o ṣanṣanṣan lára ka ṣan àkóńgbé tí yóò fi jáde láyé bẹ́ẹ̀ náà ló ṣe gbé tó fi lọ rè gba olódùmarè èyí tó bá jáwọ́ tó fohùn gbogbo fọlódùmarè ọba inú ìdùnnú ló gbé o bẹ́ẹ̀nikẹ́ni bá wá dẹrù kan pa ọ́ tàbí tẹ́nikẹ́ni bá ránṣẹ́ ibi sí ọ orí ẹlẹ́rù lẹ́rù ọ́ pa o ẹni ròṣùká lòṣùká tẹ̀ lórí mọ́lẹ̀ ayọ̀ ló fi máa lò pèsè ayé tiẹ̀ tó bá wá padà délé lọ́ọ̀rẹ́ wo bí ìgbèrí rẹ o n ó rí òrí kan ńbẹ̀ tí mo fi síbẹ̀ ìwọ máa tọ́ ọ lálàárọ̀ máa tọ́ ọ lálọ́sàn kò sì máa tọ́ ọ lálálẹ́ pẹ̀lú àṣẹ olódùmarè gbogbo aráyé ó máa yọ́nú sí ẹni o àwọn mẹ́rin ni wọ́n ní ayé o oṣó ń bẹ ń bẹ o àjẹ́ ń bẹ ń bẹ èmèrè ń bẹ ń bẹ ìwọ ti ṣe kẹrin wọn lónìí wọn ò máa yọ́nú sí ọ̀nà àlàáfíà. ìlú ẹ̀dá wọn àbí kí ni wọ́n ilé ní kí n lọ kí n lọ ọgbẹ́ sàn. lọ́nà mi ìmọ̀ ọmọkùnrin rẹ̀ rí ó mà ní láti jẹ́ pé òótọ́ lọ̀rọ̀ tọmọkùnrin rẹ̀ sọ ẹ jẹ́ kí n fi gbogbo gbogbo fọlọ́run kọ́ níṣẹ́ wà àbí ìwọ kọ́ hmm. ìdààmú dé bá ọ wàhálà bá ọ àìrójú àìrọ́nà àìnífọ̀kànbalẹ̀ ń ní ìwọ náà ti lè jọ tó fi dèrò abẹ́gi tó fẹ́ pokùnso láti gbẹ̀mí ara rẹ̀ àbí ìwọ kọ́ lọ́mọ afọbajẹ́ àkànjí baálé rẹ̀ ńkọ́ ọmọ balógun. Hmm ọmọ lágbára o ẹ gbogbo ìṣòro tó dé báyìí yìí bẹ́ẹ̀ náà la ṣe bá dé ayé ogun láyé o àìsinmi láyé ó dijọ́ tí ọmọ ádámọ̀ bá tẹrí gbaṣọ kí wọ́n tó padà rí ìsinmi lọ́dọ̀ olódùmarè lọ́run ó mọ̀ pé gbogbo bá a ti bá làálàá láyé tó làálàá náà la ó fi sílé ayé rántí o lọ́jọ́ tá a bí ọmọ kékeré ọmọ tuntun jòjò ló ti bẹ̀rẹ̀ ogun bọ́mọ bá pẹ́ díẹ̀ tó kù díẹ̀ káàkiri tí ò tètè ké ńṣe làálàá lábàárà ọmọ abẹ̀rẹ̀ sí ní pariwo ìgbà tó bá kù díẹ̀ tọmọ bá ti ń rákòrò ọmọ aráyé á sọ pé ọmọ ti ń da lérú wọn á lọ mọ̀ ń burú jù àsìkò tọmọ bá wá rìn tí ń ṣeré ipá tí ń sọ̀kò káàkiri pẹ̀lú àwọn ẹgbẹ́ ìlẹ́gbẹ̀ẹ́ ògiri káàkiri wọn á lọ mọ̀ lágbájá lóróró ìgbà tọmọ bá tún bùṣe gàdà tó dàgbà díẹ̀ tó tẹ́ni tó tiẹ̀ lè máa ṣiṣẹ́ owó lọ́wọ́ tóun náà di pé n ó lóbìnrin n ó ní gbogbo owó tó bá kọrí obìnrin ní òfun ìgbà náà lòbí ó tún bẹ̀rẹ̀ sí ní pariwo èpè ọmọ náà ò mọ̀ ìyá kò mọ̀ bàbá kò tiẹ̀ sanjọ́ fún wọn ìjọ wùlẹ̀dá ó sinmi ogun gan-an kò rí pé bá a ti bá lé ayé nínú ogun bẹ́ẹ̀ náà là á fi ayé lẹ̀ sínú ogun kò sí ẹnikẹ́ni tó lè sinmi lábẹ́ oòrùn yìí yàtọ̀ sígbà tí ọlọ́jọ́ bá dé ọjọ́ ìsinmi ẹ̀dá òun ló ṣe pàtàkì jù ṣùgbọ́n ọjọ́ ìsinmi tiẹ̀ ò tí ì pé nítorí pé gbogbo kádàrá àti àyànmọ́ tá a kọ fún ọ ò ì tí ì ṣe é débì kankan nínú ayé ló ti rí ọ̀pọ̀lọpọ̀ ogun láàárín ogun wọ̀nyí láàárín ẹ̀gún wọ̀nyí láàrin ọ̀tẹ̀ wọ̀nyí láàrin wàhálà yìí ló ti máa ṣe gbogbo ohun tó ṣe tó sì yọrí ẹ̀ pátápátá ẹ̀dá tí bá ń bẹ láyé tí ò rí fìrífìrí ayé tí ò rí ìdààmú ayé ajẹ́kónítọ̀ ń lọ rè kú láìtọ́jọ́ ni ṣùgbọ́n gbogbo ẹni abádá tó jí lówùúrọ̀ kùtùkùtù tó la ogun kínní tó la ogun kejì yálà ọmọ ló wà ní yálà oyún ló wà ní yálà ìríjẹ ni yálà ìrímu ni àìrínà àìrílò ni tó gbà pé òun sì ń bọ́ lẹ́yọ kọ̀ọ̀kan tó lódùmarè ń fa ẹsẹ̀ yọ kó kí ara ẹ̀ kú oríire nítorí pé ẹni ayé bá mójú kúrò lọ́rọ̀ tí wọn ò dà láàmú onítọ̀hún ti tán kò ní èrè kankan aṣálẹ̀ ilẹ̀ lásán ni kò ní ọ̀rá kankan tó fi lè da kankan nu ilé ayé tiẹ̀ pẹ̀lẹ́ o lórí àkànjí ọkọ àfẹ́sọ́nà rẹ mo ṣe bẹ́lẹ́yìn ń bẹ lórí ìrìn ìrìn àìlọ́jọ́ ló ń rìn ìrìn tí ò lópin láti bídé káfàǹṣà ìrìn tí ò jọ lójú ni ó jẹ́. ṣùgbọ́n ọ̀rọ̀ ò tí ì tó láti sọ mo kàn fẹ́ sọ fún ẹ pé inú àyànmọ́ tó yàn ọjọ́ àtikú rẹ̀ ò tí ì pé ọjọ́ orí rẹ̀ sì pé ìgbà tó o lò láyé sì pẹ́ ọmọ tá a kọ fún wò tí ì bí n tá a sọ pé ọ̀dà láyé ò tí ì ṣe. gbogbo ohun ìdọ̀tí ohun ẹlẹ́gbin tẹ́yìn pé yín yàgbẹ́ tàbí tẹ́ ẹ pè ní nǹkan ẹ̀gbin lórí àkìtàn ẹ òun adébẹ̀ òun àṣẹṣẹ àjẹ nítorí pé bíi wúrà ni gbogbo nǹkan wọ̀nyí jẹ́ lójú tiẹ̀ nítorí ọpọlọ tiẹ̀ gangan kọ́ ní ń lò ó ti wà nílẹ̀ ibòmíì òun àtàwọn tí wọ́n jọ ń rìn wọ́n mọra wọn o àṣẹ ayé iṣẹ́ ayé náà ni ayé ní kọ́ni kágbọ́n ayé ní sì sọ ní dẹ̀gọ̀ ayé ní pakádàrá ọ̀tádà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tásìkò ẹ̀ ò tí ì tó tó sì kú ohun gbogbo tó ó ṣe láyé ẹ̀ ń mú ọdẹ ilẹ̀ ibì kan nígbà tí mo bá mú ọdẹ àbì kan gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ńgbà náà àjọ fojú ara wa rí ọwọ́ rẹ̀ dá nígbà tí àjọ àánú ẹgbẹ́ ni ọ̀gùnlá pa ọ́ kòrò kòrò máa kún un ń pa ọ́ dànù ọ̀jẹ̀ ọ̀jẹ̀ oṣù ọ̀jẹ̀ oṣù wúwo mi ni kò ní wèrèwèrèwèrèwèrè. igbó kùn ìgbàgbó ara kùn ìgbàgbá. <laughs> o lè lọ o lè lọ lóṣù olùsù lórí burúkú. kéré o kéré o onílé lálejò ọba ní kí n kí yín kábíyèsí ẹ̀yin olóyè mi sẹ́mi pé ẹ̀ múnú bí mi gbogbo tí mo ní kẹ́ ẹ sílẹ̀ ẹ̀ ṣe ọ̀dà mo ti bínú. ẹ máa lágbára o ṣe wà ọkọ rẹ náà kọ yìí ǹdórí wa báyìí ǹdó dá wa mọ̀ ǹjẹ́ bóun fún ara ẹ̀ bó ṣe ń wora yìí ǹjẹ́ tó bá mọ̀ pé wèrè lòun jẹ́ inú ẹ̀ ó dùn bí yóò bù sẹ́kún ni nítorí pé gbogbo ohun tó ń ṣe pátápátá báyìí òun fún ara ẹ̀ ò mọ̀ ọ̀tọ̀ làwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ wo àṣẹ ayé ni mo pèsè ọ lára àṣẹ ọ̀run ni mo fi borí ẹ̀ pátápátá gbogbo àgànná tí ayé dà sí ọlọ́pọlọ. bí mo jáde kó tí mi ò kò sí. ọyá padà kò dé. akànjì ìyá máa yọ gbogbo kìnìún fi sùúrù yọ rẹ bójú kó wúra rẹ látòkè délẹ̀ ǹjẹ́ inú rẹ dùn lórí ipò tó wà yìí ìwọ wá di ẹni tí ń ṣàǹkan lórí àkìtàn jẹ ǹjẹ́ bọ́ ọ bá ń jẹun nínú ilé tó kèlè bọ́ tó bọ́ sílẹ̀ lẹ̀ ǹjẹ́ ìwọ tún lè padà kó mú padà lọ sẹ́nu bí ò ní mú lọ sẹ́nu ó dùn ún ni iṣẹ́ ayé lórí yìí o agbára ayé lórí yìí àkàmàrà tí ń pa kádàrá ẹ̀ dáadáa àwọn tí dìkúta sẹ́rù ẹni ò fúyẹ́ àwọn ní kójàmbá bá ni o àwọn ní sẹ́ni nípìn àwọn ní kì í jẹ́ ká dépò ọlá ẹni àwọn ní kì í jẹ́ ká rí ogun ayé já bọ̀rọ̀bọ̀rọ̀ kájà alájàyè ìyàwó rẹ̀ náà rèé níbi tóun náà wà tó fẹ́ pokùnso ni mo ti yọ sí i òun náà ti rò ó pé nítorí wàhálà ọ̀tún àti tòsí ṣùgbọ́n ọpẹ́ ni fún olódùmarè tó sọ pé ìgbà yín méjèèjì láti jáde láyé kò tí ì tó ẹ kí ló gbẹ̀yìn méjèèjì déhùn yìí ọ̀tẹ̀ àdáyébá ni o ọ̀tẹ̀ àdáyébá tẹ̀yìn kọlù tẹ́ ẹ bá nílé ayé òun ló sọ ẹ̀yin méjèèjì di ẹni tó ń rìn kiri torí ìdààmú ara ọ̀tẹ̀ àdáyébá yìí ni bàbá tiẹ̀ ti jáde láyé láwọn òbí tiẹ̀ náà ti jáde láyé ọ̀tẹ̀ àdáyébá yìí ló jẹ́ kí wọ́n kàn wọ́n náà lóògùn tí wọ́n fi sọ ọ́ di wèrè tí wọ́n sọ ẹ́ di ẹ̀dá tó ń rìn káàkiri tí ò ní ọpọlọ míì tó bá tara yé mu mọ́ òdì òdì ló ń ṣe gbogbo nǹkan sí ẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó bà ní kò ìbàjẹ́ nítorí pé olódùmarè fẹ́ràn yín ọ̀tí àdáyébá tẹ̀yìn wá báyìí mo wá rọ̀ yín méjèèjì wípé kẹ́ ẹ pawọ́pọ̀ kẹ́ ẹ fi ìmọ̀ ṣọ̀kan bí olódùmarè ò ti jẹ́ kí ẹ̀mí yín bọ́ sínú ogun yìí bí olódùmarè ò ti jẹ́ kẹ́yìn parẹ́ sáàrin ọ̀tẹ̀ yìí kẹ́yìn méjèèjì wá mú inú olódùmarè dùn ọ̀nà olẹ́gbàmúnú olódùmarè dùn òun ni kẹ́ ẹ ṣe lọ́kọ láya yín gẹ́gẹ́ bí ìfẹ́ olódùmarè fún yín láti òwúrọ̀ ọjọ́ wá kẹ́ ẹ máa bímọ kẹ́ ẹ jùmọ̀ kọ́lé kẹ́ ẹ jùmọ̀ gbàmọ̀ràn kẹ́ ẹ jùmọ̀ fẹ́ràn ohun gbogbo kẹ́ ẹ fi ìgbésí ayé ilé olódùmarè ọba lọ́wọ́ kẹ́ ẹ wá jẹ́ omi ńlá tí wọ́n ó bù sórí náà tí wọ́n ó fi paná àti àdáyébá òun tẹ́yìn bá tilẹ̀ jẹ́ omi ẹ̀yin méjèèjì dídìlé kìíní ìdílé kejì tẹ́ ẹ jẹ́ omi tá a fi poró iná ọ̀tẹ̀ àdáyébá yìí ọ̀tẹ̀ òun ò ní gbérí mọ́ àlàáfíà ńlá ni fún yín ó yá kọjá wá kó wá bá ọkọ rẹ̀ lóòrèkóòrè bí ohunkóhun bá rú yín lójú tẹ ẹ bá gbá ara ògiri léyìn nígun lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa rí mi bá sọ̀rọ̀ ayọ̀ ni o.